الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأشكر لا على ما أطلب علينا من النعم ما ظهر منها وما بطن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة القرآن اتقوا ربكم في السر والعلن واعلموا أن الله سبحانه وتعالى فرض عليكم هذا الصوم ليتقوه يقول تبارك وتعالى لعلكم تتقون عباد الله لقد من الله علينا بأن يرينا هذه الأيام المباركة وهذه الليالي المباركة فعلينا أن نتبادر إلى طاعة الله وعلينا أن نكتتب هذا الشهر بطاعة الله يقول تبارك وتعالى فلا تحمل العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسقبة إلى آخر هذه الآيات ولقد كان من سنن نبيكم صلى الله عليه وسلم أنه كان يختتم هذا الشهر بزكاة الفطر صح ذلك من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم فرض علينا زكاة الفطر صاعا من تمر وصاعا من شعير إلى آخر الحديث وكذلك صاحب حديث أبي سيد الخدري رضي الله تعالى عنه مجمعين مثل ذلك أطرق الله بسؤال مسلم أطرق الله وكال جفاء النبي صلى الله عليه وسلم إن شراء مالك وأجاء أو قصف هو ألم بني سيد بليك يد جفاء النبي أتعونا لي أتعونا صحابة أتبب بأن كان إمام بيأس أريد بيشان نبي بيأس أسي ألم جاء الله سبحانه وتعالى gẹ́gẹ́ bí a ti ń bá àwọn ọ̀rọ̀ bọ̀ nínú Ramadan kíkà aláwọ̀ sọ̀bùkà gba àwẹ̀ nítorí ìjẹta ju kálíbà jẹ́ tí ó lè fún nípa Allah subhanahu wa ta'ala ìpára ọlọ́wọ́ báyìí ọdọwọ́ ìjà tí kọ̀rọ̀ wá gbangbawa nínú dáadáa tí Allah subhanahu wa ta'ala ti máa ń ṣe fún ẹrú o náà ní kọjá kí ìgbẹ̀yìn iṣẹ́ ẹrú kọ́ dáa jù bẹ̀rẹ̀ rẹ̀ lọ àtàlàyé fún wa ní kútùmà tó kọjá nípa bí a ti lo àwọn òru ìmọ̀ mẹ́wàá tí Allah subhanahu wa ta'ala tó fi wá sí fún gẹ́rẹ̀ tó ṣùgbọ́n parí lọ báyìí Allah subhanahu wa ta'ala ọlọ́run fẹ́ ká ní ìgbẹ̀yìn dáadáa tó jẹ́ pé nínú dùwà Rasul sallallahu alaihi wasallam nínú àdọ́tí àdúgbò máa ń tẹ̀lé pé Allahumma ìwọ ọlọ́run báwo ahsin aqibatana fil umuri kulliha dákòjọ́ jẹ́ kí ìgbẹ̀yìn wa kó dáa níbi gbogbo àlámárì pé ìgbẹ̀yìn iṣẹ́ dáa òun kí a lè bá rí dáadáa yẹn lákòótán nílẹ̀ Al-Qur'an Karim ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń sọ àwọn àtìrí ọ̀rọ̀ kan fún ànàbí sallallahu alaihi wasallam ọlọ́ni falakuta hamad akọba kí ni nǹkan tí wọ́n jẹ́ kéèyàn ní ìgbẹ̀yìn dáadáa ọlọ́run wá ń kọ́ ànàbí pé fọ́kùrọ̀ kọ́bà ọmọ àdúrà ọ̀tà mọ̀lá akọba fọ́kùrọ̀ kọ́bà ní nǹkan àkọ́kọ́ aláwọ̀sọ̀tọ̀ sọ ànàbí pé nínú tí máa jẹ́ kéèyàn onígbẹ̀yìn dáadáa ó ní kéèyàn òtúkù lọ́rọ̀ ẹ̀rún ọ̀rọ̀ ọjọ́ mi ọlọ́run wa ni áwọn tí èèyàn bá tún rí yẹn náà nínú ọ̀nà tí èèyàn tún lè fi mẹ́rin nígbẹ̀yìn dáadáa òun náà ni ètò ààmùn fi ìyàwó mi di màtúndọ́rà ọlọ́run ni òun náà ni kéèyàn máa fún àwọn èèyàn lóúnjẹ ní àwọn ọjọ́ tó jẹ́ wípé ebi pọ̀ ń lù ní àwọn ọjọ́ tó jẹ́ wípé àti rí nǹkan jẹ rí nǹkan mu kọ̀ rọrùn fáwọn èèyàn ọlọ́run nínú tí èèyàn mẹ́rin nígbẹ̀yìn dáadáa pé ah, lágbájá máa ní àtúbọ̀tẹ́ ọlọ́run wá sọ àwọn tí èyàn mọ̀ fún ọlọ́run yẹ tí ìmọ̀ dá mọ̀kọ̀rọ̀bá àwọn mùsùlùmí dá mọ̀kọ̀rọ̀bá ọlọ́run ní àwọn tẹ́ẹ̀fún ó náà ni àwọn ọmọ òrukàn tó jẹ́ wípé wọ́n tún wá jẹ́ alásùnmọ́ fún yín tí wọ́n di méjì ọjọ́ ọmọ òrukàn àkọ́kọ́ ó tún wá jẹ́ alásùnmọ́ fún yín ẹ̀kejì méjì papọ̀ rẹ̀ àwọn mìsìkìnnàn tàbí aláìní zámàtòrọ́bà tó jẹ́ wípé kò sí tó fọwọ́ rẹ̀ gbé sí nára láyé dúpọ́pọ́ yìí pẹ̀lú kò ní pẹ́ẹ̀pẹ́ Allah subhanahu wa ta'ala ó ní nínú tí ó jẹ́ yìí ò ní gẹ́yìn ò ní kéèyàn máa ṣe ìtò àm tẹ́ ẹ bá wá ronú sí dáadáa ọlọ́run náà máa bá Ramadan la'allakum tattaqun kípa ọlọ́run bá wá lè bá pọ̀ sí ọlọ́run bá fẹ́ parí oṣù ọlọ́run wá parí ètòlú dáadáa wípé tẹ́ẹ̀bà wá parí Ramadan lo tẹ́ẹ̀tí ń gbà lẹ́yọ ìkan èjì ẹ̀tí ń gbà ẹ̀fọ́ládà ẹ̀sẹ̀ bẹ́tàwó ẹ̀yin náà ti gba bí ebi ṣe mẹ́rin lára ẹ̀ ti gbàbẹ̀ kọjá ọlọ́run wá fẹ́ ká nígbẹ̀yìn dáadáa fàfọ́rọ́dọ̀ àríyìn zakata fitr ọlọ́mba ni tí oṣù bá ti ń parí lọ òǹkùjọ méjì jọ parí òǹkùjọ kan tí wọ́n parí okùnfẹ̀rẹ̀ ẹjọ́ ọdún aláàbá tó gbé ẹ̀kẹ́ sílẹ̀ fún wa ní ẹ̀sìn tó pè ní zakatul fitri tí àwọn bàbá máa pè ní jaka níjọ́ afọ́wọ́ abdullahi ibn umar radiyallahu ta'ala amma ọ̀rọ̀húnà ó ní fọ́nà rasulullah sallallahu alaihi zakatul fitri anabi sallallahu alaihi wasallam ó ṣe ní ọ̀rẹ́ ẹ̀yà ọ̀rẹ́ ẹ̀yà ọ̀rẹ́ ẹ̀yà lé àwa mùsùlùmí lórí káyọ jaka sa'an min tamarin wa sa'an min sha'ir ọ̀nkàlọ̀ ọ̀nkàlọ̀ ìdàdí ti àbúṣe ìjọba sọ pé sa'an min ta'am kọ́lá ìtìláàkì ó ní sọ́ọ̀rù kẹ nínú rẹ̀ oúnjẹ sọ́ọ̀rù ó náà ní tó ṣe dédé múdù almadani mẹ́rin ìjà àfihàn jákàtúgbò wa láti mọ̀ ìkọ̀ọ̀kan ẹ̀ tẹ́lẹ̀ pé múdù ìkọ̀ọ̀kan rẹ̀ lọ́nà mẹ́rin rẹ̀ òun ni sọ́ọ̀rù kan tí ànábì sọ pé ká yọ lórí ta láti wá yọ alàlà abudi wàlhárì wàzákàrí wàlhóǹfà wàsọ̀bìyìr wàlkẹbìyìr minal muslimin ó sọ́lọ́ ń bá ní yẹn sallallahu alaihi wasallam àrùbí ni ẹni tí yọ yọ ọ̀rẹ́ yẹn ní zakatul fitri jẹ́ lórí ẹrú ọ̀rẹ́ yẹn ní ọmọlúwàbí ọ̀rẹ́ yẹn ní ọkùn ọ̀rọ̀ ya nípa ọ̀rọ̀ zakatul fitri obi ọ̀rọ̀ yẹn nípa ọ̀rọ̀ zakatul fitri ọmọ eke ọ̀rọ̀ yẹn nípa ọ̀rọ̀ zakatul fitri àgbàlagbà ọ̀yọ̀rọ̀ yẹn ni alábi ni mina ni mùsùlùmí gbogbo àwọn a ni o àwọn Abdullahi lórí ẹrú tó ilé bá lọ mú pé asọ̀rọ̀ yẹn lálàáfíà sọ àdá nígbà tí tọ̀tọ̀ wò ajẹ́ kábílẹ̀ tí mọ́tẹ́ màmá ń ṣe lẹ́yìn fúnra rẹ̀ lábẹ́ pé kí n sàtòfilé ojú rẹ̀ ọlọ́run ètí ànábì bá ní yẹn sallallahu alaihi wasallam ó ní mílíọ̀nù ní mùsùlùmí nínú àwọn tó jẹ́ mùsùlùmí ọ̀rẹ́ yẹn kí wá ní eré ire tọ́lọ̀ bá fẹ́ ká ṣe yẹ́rẹ́ bí n tàbí bẹ̀rẹ̀ yìí pé ọlọ́run fẹ́ ká ní ìgbẹ̀yìn dáadáa nítorí wàá bolóyún àdéhùn abẹ́bùn abbas radiyallahu anhu mọ̀tàwọn ọmọ fi sọ́rọ̀ nàbí dáhùn tàbí bẹ́ẹ̀ ìrìnà àdéhùn ó ń ọlọ́run ní abúlé nàbá sọ̀rọ̀ fọ́lọ́dọ̀ sọ̀rọ̀ láì sọ̀rọ̀ zakata al ànábì ṣe kámẹ́rà jọ jákà àtúbà kọ́lẹ́yé ní ọ̀ràn èèyàn lé wa lórí ọ̀nà wa ń kàbọ̀ ń kàbọ̀ ọ wá sọ ìdí tí ọlọ́run fi ní kámẹ́rà ṣe tó forí sórí àwọn ànábì sọlá bẹ́ẹ̀ tó rọ̀ tán lè sọ ìm nínú rọ́fà fi wọ́n nínú lábì wọ́n rọ́fà ànábì ní àzàkátù fitri yóò jẹ́ tí ó máa fọ aláwẹ̀ ẹni tó gbáwẹ̀ jákàtọ̀ bá yọ yìí ọlọ́run bó sì ṣe àfọ̀mọ́ rẹ̀ níbi àwọn àìrìn kò rí mẹ́mìrì nínú àwẹ̀ ọgbẹ́nu sí nǹkan tí ó yẹ kó gbẹ́nu sí ni o wọ́n sọ̀rọ̀ kan bí ó ṣe yẹ kó sọ ni o ó wà nìkan bí ó ṣe yẹ kó wo ni o ó ní sẹ́yìn gbàtà kó pàkọ́ ni o tó jẹ́ pé ìjọba ènìyàn lọ́sà àgbè nínú ààwẹ̀ tí ó sì yẹ kó ṣe bẹ́ẹ̀ zakatul fitri jákàyè ọlọ́run ó fi fọ àfọ̀mọ́ rẹ̀ bákẹ́lẹ̀ wà tó mẹ̀tẹ́rì nínú mẹ́tàkì Ànábì sallallahu alaihi wasallam bákẹ́lẹ̀ ọlọ́run wá sí ní oúnjẹ ètò ààrùn fi yawmin dhi masghabah ọlọ́run ṣe ní oúnjẹ oúnjẹ ìrí ọ̀nà láti gbà láti jẹ́ kí àwọn aláìní masahi yatiman dha maqraba aw miskinan dha matraba ọlọ́run ṣe ní ọ̀nà tó jẹ́ pé àwọn aláìní táwọn inú òfin rí ọwọ́ mú lọ ẹnu lọ́jọ́ àrídì

ó ní ó tún ní tí ó jẹ lálẹ́ ètò bá ti lè sẹ́kù tó ẹgbẹ́ ìgbà tó wá lọ́dún tó wá ní yóò tún wá sẹ́kù sí lọ jákàdọ̀ rẹ̀ zakatul fitri kìí ṣe jákà àwọn olówó nìkan gbogbo ẹni bá ti ní kùtù yàrá òyìn tó ní nǹkan tí ó jẹ lọ́jọ́ kẹyìn tó sì lọ́jọ́ ọdún yìí tó tún wá sẹ́kù sí lọ irú ẹni ó dọ̀rọ̀ yẹn fún kọ́ yọ jákà lórí ara rẹ̀ eléyìí ló fi jẹ́ wípé zaka ti ti bí rúkìrì bìlàrkánì islam zaka ti bí orígun ẹ̀sìn ní ọlọ́run pé àwọn olówó dá sí tọ́rọ̀ fún bàtí ìbọn rẹ̀ bíi láì tààlà ṣùgbọ́n zakatul fitri ọlọ́run bá ṣe ní ìrọ̀rùn tó jẹ́ pé gbogbo wa náà lọ́fẹ́ ká tójú kòkòrò bẹ́ẹ̀ ká lè bá a rí ẹ̀san wípé tó rọ̀ tá ń lè sọ ìmì kó lè jẹ́ ọ̀pọ̀mọ̀ fún àwẹ̀ láti gbà wàtó mẹtẹẹlì lẹnu masakin ó sì lè bá a jẹ oúnjẹ ọ̀nà ìrí nǹkan mọ́lẹ̀ ẹnu fún àwọn aláìní الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله يقول تبارك وتعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون أقول فلان تسواني مسلم لك سيد أطلع فلان وكاد يفعل النبي صلى الله عليه وسلم الله سبحانه وتعالى أبدا دانفع مسلمين gbogbo ọ̀nà ẹgbàrin ọlọ́run ọba sì pátá iná ìlọ́lọ́run lákan wa ló fi jẹ́ka sọ gbogbo ọmọ lẹ́yìn òun pátá ní ọwọ́ àlùjànnà àfẹ́ ń bá ní àlùjànnà wò ń wọ̀ wọ́n ní ànàbí sẹ́kẹ̀kẹ́ lè wà tí ó fojú ẹ̀ pé òun ọ̀wà àlùjànnà ànàbí ni mọ́nà àtọ́ àǹdàkọ̀dà jẹ́nà gbogbo ẹni bá ń tẹ̀lé ìgbésẹ̀ mi yọ wà àlùjànnà wọ́n mọ́nà àtọ́ ní ìfàkọ̀dà àbà ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń gbẹ́rù gbọ́ ní pé bóun ṣe sòun náà rí o àwọn náà wọ́n ṣe ṣe ní òjò táwọn irú ẹni mẹ́rin ní àwọn òun ọ̀fẹ́ wà àlùjànnà ọlọ́mọdé àti ní àwọn eléyìí gbogbo ọ̀nà pátá ọlọ́run lákọ̀ọ́ ká fi máa sin náà débi wípé tá a bá tún fẹ́ jẹ ìgbádùn ọlọ́run tó bá ní kọ̀ǹfàtì ẹ̀ sí ìbàdà Allah subhanahu lè ṣùgbọ́n ìdá bẹ́ẹ̀ bá wá ń gbàrẹ̀ bọ́ báyìí tẹ́ ń gbàrẹ̀ bọ́ báyìí tẹ́ ń gbàrẹ̀ bọ́ báyìí tó ní àsìkò kan láti kẹ́mọ́ ọjọ́ kà láti ọdúnkù ọ̀tún lánìí o ọdún kọ̀ọ̀lá ní o òrọ̀ ọjọ́ ọdún ní o gẹ́gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ sí bá bàbá ń ṣe nítorí ikpe nínú súnnà kò sí láìfì káyẹ nìkan ládùúgbò ní o mọ́sálásí ní o ní mọ́sálásí community ní o ipe ọ̀dọ́ ti ìlànà dájá káàsì si. bóòlù gbogbo dáka o ní ma àwọn ọmọ ní àwọn aláìní tí wọ́n lẹ́tọ̀ sí tẹ́lẹ́gbẹ́sọ̀ láyé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àbúrò rẹ̀ rọ̀dọ̀ láàánú rọ̀dọ̀ ànábì fi dógò sílé wọn òun gbé fún ọdún tí ń kù ọ̀la nítorí pé wọ́n gbọ́ ilẹ́gbẹ̀rẹ̀ látọ̀dá hàn mi sọ́lá sáàmù wípé man àdáhà kọ́bìnà sọ́lá ọ̀yí zakatu makbola nàbí sàbẹ́dà bá gbogbo ẹnikẹ́ni tó bá lọ yọ jákà yìí zakatu fitri tá ń sọ yìí tó yọ ọ́ sáájú kí wọ́n tó kírun eid ó ti yọ jákà tọ́lọ́ fẹ́ gbà lọ́wọ́ ọmọ náà dá àbẹ̀rẹ̀ sọ́la ṣùgbọ́n tí wọ́n gbé ẹ̀yìn irun ló tó wá lọ rèé yọ fa iya sọ́dà kan tó ń mìíràn sọ̀rọ̀ kọ́ọ́t kọjọ jákàtọ̀ jí ọ̀ràn ẹ̀yẹ ó kẹ̀ sí sàárà kan nínú sàárà ló fi jẹ́ pé abúlọ̀ tó ní ẹ̀kọ́ pẹ̀lú àsìkò tọ́jẹ́ pé ayọ̀ jákà abáṣe rí wípé àwọn ti twenty nine àwọn òkè àríyọ́ndọ́nà alhamdulillah àyíká tó pé tá àwà rí ìṣẹ́dí 29 àti 30 ọlọ́run bá ní pé káìsì láǹfààní láàárọ̀ kan tó lọ ìd káyọ ẹni tí ọba tí ó tó fi lọ rèé kí ìrọ̀ ìdù ẹni yẹ ọ̀yọ́ zakatul fitri ṣùgbọ́n ti sàárà kẹnu sàárà ni kọta sí ẹni tó pa ẹrẹ léyà ṣáájú òru ìjọ ìd lẹ́yìn lẹ́gbẹ̀tẹ̀ àwọn afọ àwa ni tá a bá sì zakatul fitri sàbáyì ọlọ́run tó wá gbé oore ní

onígbádùn ìrìnmọ̀sánà o, àbídárì bí ẹni mùsùlùmí tí súnmọ́ ìyàwó rẹ̀ àbí mùsùlùmí tí súnmọ́ ọkọ rẹ̀ tó jẹ́ pé lọ́nà àlànà nígbà tí wọ́n mọ̀kọ́ ládàá rẹ̀ fún àwọn kádà ń ṣètò tẹ́wọ̀n náà ń ṣe wọ́n sì ń ọlọ́sì bínú sí wọn bẹ́ẹ̀ náà ni ọdún ṣe jẹ́ ọlọ́run wọ́n ti ń dáwọn báyìí báyìí ọlọ́run ní wípé ẹ lò fẹ́ o ẹ̀rí wípé ó ń kà sí fún láti tẹ̀lé o lọ́fọ́nà asán bẹ̀rẹ̀ àwẹ̀ náà a máa bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú rírí oṣù a sì máa parí àwẹ̀ náà pẹ̀lú rírí oṣù kéèsè pẹ̀lú pé rọ́jàbù pé ṣàbánù pé àmọ̀dọ́nù ní pé ìfẹ́ o wọ́n tún pinnu ìdà ọlọ́run ní kẹ́ ẹ tí ẹ rọ̀jú kẹ́ ẹ parí òǹkà òǹkà wo ni ọ̀ àyánà rẹ̀ yà ní a bá dá fún yàtọ̀ lẹ́ni tí ń ẹ̀kẹ́ pé òun fẹ́ ṣàṣeyọrí ìlú Ramadan a mọ̀ wípé tọ́ba di twenty nine Ramadan tí wọ́n ti dèdè Tuesday insha Allah ta'ala a wókè tá a bá rí oṣù alhamdulillah a tún ń jọ àrùbíà ọjọ́ Wednesday tí a bá rọ́ṣù ẹyọ kẹtọ́ kù yìí kò lè dá pa a gbà àwẹ̀ a máa fi ìfọ̀kànbalẹ̀ àti ẹ̀mí tọ́mọ́ sí ọdún lọ́jọ́ yàmùlọ̀kọ̀mí ìsọjọ́ àkọ́sí ìdílé láì tààrà ẹ̀sìn inú nke kéèyàn sọ pé ìjọba ìlà tùnú àjọ rẹ̀ tùnú inshallah àkọọ́lẹ̀ ìlú ìjọba ẹ̀jẹ̀ bóòlù sí mi wọ́n tún pínlẹ̀ ìdà ọlọ́run ní ẹ̀rí pé ẹ pé òǹkà òǹkà ìdà òǹkà tá a bá fún yín òǹkà yín wọ́n lábùjá sọ́nà wọn ti mọ́ sọ yọjọ́ ọ̀jẹ̀ ọlọ́run ni pé oṣù jáde áàdù ó bá ń síbi tọ́wọ́n bá fẹ́ tó bá wá jẹ́ pé a ti á rí àbí àtúnwá rí tá a tọ́mọ̀ pé àtúnwá tá àwọn ẹ̀tí rí tá a sì ọlọ́run ní wọ́n ti kábírù lọ́wọ́ ala ma hadakum wa la'allakum tashkurun ọlọ́run ní ẹ sọ ọdún ẹ di ìjọsìn tó bọ́ ọ́nà hadith alẹ́ tìbùmọ́ lè kiri pé قدم رسول ó ṣe yíra láti mẹ́kà sí Mádínà nígbà tá sáà dé Mádínà ó bá àwọn ará Mádínà tí wọ́n ní ọjọ́ méjì pé àtàdì mọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ká mọ̀ níjọ́ ìsinmi ẹjá bí ọjọ́ méjì ìfọ́sì káfí máa ṣeré káfí máa dunnú káfí máa dáwẹ̀kẹ́ àṣegbẹ̀sẹ̀ ni wọ́n ń ṣe ó ṣe ọlọ́wọ́n sọ fún wọn wípé sallallahu alaihi wasallam ọlọ́wọ́n ọba ti jìrọ ọjọ́ méjì tẹ́ fi ń gbẹ̀sẹ̀ ó ti bá yín sọ di ọjọ́ méjì tó dáa jùlọ láti gbà láadáa Eidul Fitri wá Eidul Adha àníbí ní ọjọ́ tẹ́ẹ̀fì máa ṣe ìdùnnú tẹ́ẹ̀fì máa jẹ tẹ́ẹ̀fì máa dáwọ́ dùnú tẹ́ẹ̀fì máa gbẹ̀san àníbí ìjọba ti fún yóò ọjọ́ ọdún òtúnà rẹ̀ àti ọjọ́ iléyá kí ló wá sọ ìdù mùsùlùmí di ìdù àtìgbàládá jàmáà tẹ́ ẹ bá rò dáadáa ìdù mùsùlùmí ìbálòkúnmẹ̀ ìjọsìn kèése ìdù pé à ń yí báńgà àfọwọ́sọ̀fọ̀ kèése ìdí amútí àti èrè títí hìn hmm. ìdù islam ìtùkàbìrì lọ́lọ́mà àdákùn ìdù ìgbé ọlọ́run tóbi allahu akbar allahu akbar la ilaha illallah wa la'allakum tashkurun allahu akbar allahu akbar wa lillahi alhamd yọ jáde ìgbé ọlọ́run tóbi bákẹ̀rẹ̀ nínú ìdù ìjẹ́ ìmú òun ni pé àwa ń sọdún ìdá àwa fi bẹ̀rẹ̀ ọjọ́ lọ́jọ́ ọdún wa jẹ̀mọ́ ẹwọ́ ẹ̀sìn tó ṣe dáa tó òun pé ẹ wá kírun fún ìyọ̀ pé ẹ sọdún o mo ti ẹ̀dá yín sí ó láì nílé ewu ó ti ẹ̀fún ní kò ń gẹ́ ìbádà sí ẹ kọ́kọ́ wá fi ìrun rákà méjì àti wá sí Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé nínú ẹ̀sìn wa ìdù mùsùlùmí ìbádà lòkún bẹ́ẹ̀ nínú ìbádà oníkákírun nínú ìbádà oníkájẹ̀ká lálẹ́ inú ìbàdà yìí oníkàgbọ́nà ọba subhanahu wa ta'ala tóbi nínú ìbàdà yìí oníkàwọ̀sọ tó dáa kásìwẹ̀ ìjọ́nà kọ́dà àtàtọ́ ìjọ nínú ẹ̀ ní ká tó fi lọ́fíńdà sára fẹ́ni tọ́jọ́ ọkùnrin fún ẹni tó jẹ́ ọkùnrin kó fi lọ́fíńdà tó dáa sára lọ́jọ́ ìdù ara ẹ̀sìn ni gbogbo eléyìí tẹ́yẹ̀ bá ń ṣe èèyàn gbàdáda káwá sáré mú bábùl adab bìtìtàn ìdùl fitri ọdún ìtúnu àwẹ̀ anábì sallallahu alaihi wasallam jẹ́ ìlànà ìfẹ́ ìlú malik súnà ni wípé la yaqudu ila al-musalla hatta yaqula tamarat yaqulu wọ́n wutran adásùn ní àdàbí sàlám ànàbí ìjáde nílé lọ sí ìlú tó wá pé ọdún òtún àwẹ̀ ni àfikọ́ jẹ́ pé ànàbí ọ jẹ dàbínú kó tó kúrò ní kọ́dà yaqulu wọ́n wutran yóò jẹ́ ní òǹkà tí ò ṣe é pé yìí mẹ́ta téèyàn bá lè ṣe bẹ́ẹ̀ sunna téèyàn wà dábì náà tó sì kéèyàn sáré pé nǹkan gba ọ̀nà fún ìbọ́ síkùn láti lè bá fi dọ́wọ́ ọ̀dùnú pé à ìwòye àná wọn àbí ń da kí n mumi láago mẹ́fà sunna téèyàn bá tún ṣe báwọn yóò tún bẹ̀ dáadáa kéèyàn wà lọ sí ìd àtọ̀kéèyàn wọ̀ sọ́dọ́dà kéèyàn wẹ̀ ẹ̀ tí ìbáwọ̀ tẹ́lẹ̀ kọ̀ wẹ̀ ń dọ̀ ìd kó sì lọ fi ń dà kọ́dà kéèyàn tó wá wá sọ tó dáa jù ẹsẹ̀ bá sọ sẹ́lẹ̀ ìyọ́mà wọ̀lọ́ yìí ìjọba ni wọ́n sáré pè mí sọ́ọ̀bù ní lóòrò èyí ọ̀wọ́ sọ tó dáa lọ sí ìlú torí pé ọjọ́ yìí wọ́n fẹ́ kí nínú máa hàn lójú gbogbo mùsùlùmí ah, àwa náà tàn nílágbà àwòtán àwa náà tàn sàlátò fi ìdùnnú yìí hàn wọn ọ̀fẹ́ kẹ́kẹ́ gbé ogi a máa wá gbé alásọ̀rọ̀ a máa gbé tóbi tá a bá sì dé ìdù a rí pé akérò rákà méjì ní ẹ̀yìn mẹ́mù lẹ́bùsùn nínú àwọn sifáàtù alwárìdà ní tẹ́kì bí adàkọ́lẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ibi Ramadan tí ó dé iná ọlọ́run jọjá rẹ̀ jáwàdà tí ó gbà parí o má sì sí ní ọkọ̀ òkú fún wa gbogbo ń tọ́sẹ́kù ní bàdà látùrù kọ́dìrì kì ẹ̀tún kọ́tì kìí parí a sì ń wá lọ à ń wá lọ ìjọwò lọ́jẹ́ ọlọ́dún nìkan lọ́mọ̀ a mọ̀ wá ibi ó kù sí náà mọ́tì òfò wa ru o bọ́bá sì jẹ́kú ti bú ẹ̀yìn náà sájà àwọn àbáta bá ṣe zakatul fitr ọlọ́run rọ̀ fún wa o ìbádà ìdù ọlọ́run rọ̀ fún wa allahumma arina haqqan haqqan zukuna tibaa wa arina batilan batilan zukuna tinaba allahumma sabba arina khayran sabba sabba raja shara kaddan kaddan allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar allahumma bayyin wujuh وجوهنا عن النار اللهم بعد وجوهنا عن النار اللهم بعد وجوهنا عن النار فأنت أرحم الراحمين واعلم عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بلا بنفسي ترى بملائكته ثبت عليكم يقول تبارك وتعالى إن الله ملائكته يصلون النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم كانوا سنة نفعني وإياكم بما فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله ولكم ولمسلم الرحيم